mọ wí sẹ́nu ò ní fàáyà àgbà lè mọ́ ṣe wà ọkùnrin lè mọ́ ṣe wà obìnrin lè mọ́ ṣe wà ẹ̀yẹ tẹ́ mọ wí sẹ́nu ò ní fàáyà bẹ́ẹ̀ bá ní mọ wí mo lè wí láti ní ọ̀la kí ni òun bẹ nílẹ̀ bí ẹ̀pẹ̀ èmi là ní kẹ́ẹ̀tàtà tí gbogbo ọmọ aráyé pariwo mo ṣe bá pẹ́ dẹ́wọ́ o aláníkẹ́ mo ṣe bá pẹ́ tó dorí kodò tí òwò somi àníkà jàǹdà tí gbogbo ọmọ aráyé ń pariwo ọlọ́run tí sọdún lò ó ní torí rẹ mo ṣe wá bí àṣeyíṣà àpọ́dún àṣeyíṣà àpọ́dún àṣeyíṣà àpọ́dún láti ọlọ́run ọba ìrẹ́bú ọwọ́ o. Wonderful. I was privileged to know him while I was still in primary school. and that is over uh, five decades ago. And to the glory of God, Mr. Money. And I will give him that. And he taught every one of us. And we thank God today that none of our names is mentioned in prison. I've been in the U.S. since 1998. And I've never had any encounter with any policeman, even to stop me for a speed ticket. No. My father always taught us to go by the law. And we always obey that to the fullest. I think that trickled down from the oldest to the youngest. And I tried to imitate my dad. I tried to go by his profession. But unfortunately, I could not. But thank God, I have a sister that is also a, that a fellow chartered accountant, even in uh, Nigeria and in Canada and in the US, in person of Mrs. Oluyomi Oshunaike. So that took the battle from my dad as a chartered accountant. So we thank God for our life. And also want to all my siblings, you all look glorious. And to my beautiful wife that is seated over there, I also want to take opportunity to appreciate you for always being there. My wife